Eberu, orí kẹwàá nítorí òfin bí ó ti ní òjìji àwọn rere tí ń bọ̀ láì jẹ́ àwòrán pàápàá àwọn kan náà wọn kò lè fi ẹbọ kan náà tí wọ́n rú nígbà gbogbo lé ọdọọdún mú àwọn tí ó wá síbẹ̀ di pípé bí kò ṣe bẹ́ẹ̀ a ti dẹ́kun àti máa rú wọn nítorí àwọn tí ń sìn kì bá ti ní ìmọ̀ ẹ̀ṣẹ̀ nígbà tá a ti wẹ̀ wọ́n mọ́ lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n nínú ẹbọ wọn nì ni à ń ṣe ìrántí ẹ̀ṣẹ̀ lé ọdọọdún nítorí kò ṣeé ṣe fún ẹ̀jẹ̀ akọ màlúù àti ti ewúrẹ́ láti mú ẹ̀ṣẹ̀ kúrò nítorí náà nígbà tí ó wá sí ayé ó wí pé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ ṣùgbọ́n ara ni ìwọ ti pèsè fún mi ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò rí inú dídùn sí nígbà náà ni mo wí pé kíyèsí nínú ìwé kíkà ni a ti gbé kọ ọ́ nípa ti èmi mo dé láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run nígbà tí ó wí ní ìṣáájú pé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ àti ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ kò ní nínú dùn sí wọn àwọn èyí tí à ń rú gẹ́gẹ́ bí òfin nígbà náà ni ó wí pé kíyèsí mo dé láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run ó mú ti ìṣáájú kúrò kí ó lè fi ìdí èkejì múlẹ̀ nípa ìfẹ́ náà láti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo àti olúkúlùkù àlùfáà sì ń dúró lé ojoojúmọ́ ó ń ṣe ìsìn ó sì ń ṣe ẹbọ kan náà nígbàkúgbà tí kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò láé ṣùgbọ́n òun lẹ́yìn ìgbà tí ó ti rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀ títí láé ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run láti ìgbà náà lọ ó ń retí tí a ó fi fi àwọn ọ̀tá rẹ̀ ṣe àpótí ìtìsẹ̀ rẹ̀ nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé ẹ̀mí mímọ́ sì ń jẹ́rìí fún wa pẹ̀lú torí lẹ́yìn tí ó ti wí pé èyí ni májẹ̀mú tí èmi bá wọn dá lẹ́yìn ọjọ́ wọn nì lolúwa wí èmi ó fi òfin mi sí wọn lé ọkàn inú wọn pẹ̀lú lèmi ó sì kọ wọn sí ẹ̀ṣẹ̀ wọn àti àṣedédé wọn lèmi kì yóò sì rántí mọ́ ṣùgbọ́n níbi tí ìmúkúrò wọ̀nyí bá gbé wà ìrúbọ fún ẹ̀ṣẹ̀ kò sí mọ́ ọ̀rọ̀ ìyànjú àti ìkìlọ̀. Ara, jẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù nípa ọ̀ràn tuntun àti ààyè tí ó yà sí mímọ́ fún wa àti láti kọjá aṣọ ìkélé nì èyí nì ní ara rẹ̀ àti bí a ti ní àlùfáà gíga lórí ilé Ọlọ́run ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú èérí ọkàn búburú kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù ẹ jẹ́ kí a lè jẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láì ṣiyèméjì nítorí pé olóòótọ́ lẹni tí ó ṣe ìlérí ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti rú ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere kí a má máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn ṣùgbọ́n kí a máa gba ara ẹni níyànjú pẹ̀lúpẹ̀lú bẹ́ẹ̀ ti rí i pé ọjọ́ ní súnmọ́ etílé nítorí bí àwa bá máa mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbà tí àwa bá ti gba ìmọ̀ òtítọ́ kò tún sí ẹbọ fún ẹ̀ṣẹ̀ mọ́ bí kò ṣe ìrètí ìdájọ́ tí ó bani lẹ́rù àti ti ìbínú tí ó múná tí yóò pa àwọn ọ̀tá run ẹnikẹ́ni tó bá gan òfin Mósè ó kú láìsí àánú nípa ẹ̀rí ẹni méjì tàbí mẹ́ta mélòó mélòó ni ẹ rò pé a ó jẹ olúwa rẹ̀ ní ìyà kankan ẹni tí ó tẹ ọmọ Ọlọ́run mọ́lẹ̀ tí ó sì ṣe ká jẹ májẹ̀mú tàbí sọ ọ́ di mímọ́ sí ohun àìmọ́ tó sì ti kẹ́gàn mi oore ọ̀fẹ́ nítorí àwa ọmọ ẹni tí ó wí pé ẹ̀san ni ti èmi olúwa wí pé èmi ó gbẹ̀san àti pẹ̀lú olúwa yóò ṣe ìdájọ́ àwọn èèyàn rẹ̀ ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run alààyè ṣùgbọ́n ẹ rántí ọjọ́ ìṣáájú nínú èyí tí nígbà tí a ti ṣí yín lójú ẹ fi ara yín da wàhálà ìjìyà ńlá lápá kan nígbà tí a sọ yín di ìran wíwò nípa ẹ̀gàn àti ìpọ́njú àti lápá kan nígbà tí ẹ̀yin di ẹgbẹ́ àwọn tí a ṣe bẹ́ẹ̀ sí nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹ ní ọrọ̀ tí ó wà títí tí ó sì dára jù bẹ́ẹ̀ lọ lé ọ̀run nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù èyí tí ó ní èrè ńlá torí ẹ̀yin kò lè ṣàìní sùúrù nítorí nígbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ Ọlọ́run tán kẹ́yìn kí ó lè gba ìlérí náà nítorí níwọ̀n ìgbà díẹ̀ sí i ẹni náà tí ń bọ̀ yóò dé yóò sì jáfara ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkọ̀ mi kò ní inú dúdùn sí i ṣùgbọ́n àwa kò sí nínú àwọn tí ń fà sẹ́yìn sínú ègbé bí kò ṣe nínú àwọn tí ó gbàgbọ́ sí ìgbàlà ọkàn.